ìbọn lọ́wọ́ ìbò ènìyàn lọ́jọ́ tòní ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn ọmọdé ìbàgbà ìbò onílé ìbàlejò ìbá gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ìbá yín náà kì í ṣe yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ gbéde tiwantiwa kódà ìbá smart ayàwòrán mi nílé agodo níbí ẹ tún káàbọ̀ sórí ètò àkójọpọ̀ kókóró ìfún ti òpin ọ̀sẹ̀ olúwaṣèyí jọládé oníròyìn ààrẹ buhari gbárùkù ti ààrẹ afdb akínwùmí láti lọ ní ìgbà kejì ààrẹ muhammadu buhari ní ọjọ́ ìṣẹ́gun tuesday ni ó ti lu ìlú àtìlẹ́yìn fún ààrẹ báńkì ìdàgbàsókè ti adúláwọ̀ african development bank ọ̀gbẹ́ni akínwùmí adésínà láti lọ ní ìgbà kejì gẹ́gẹ́ bí ààrẹ lórí ipò olórí tí ó ga jùlọ ní ilẹ̀ adúláwọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba usc pè fún ìwádìí independent probe lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan adésínà nínú àwọn ẹ̀sùn náà ni lílo ipò rẹ̀ bí olórí fún àǹfààní ara rẹ̀ àti àwọn ìwà àìbójúmu mìíràn nínú àtẹ̀jáde lórí ẹ̀rọ ayélujára ti ààrẹ orílẹ̀-èdè yìí Twitter Buhari wípé gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n wà lẹ́yìn Adésínà gbọ̀ngbọ̀n ibi ike lórí àti lọ ní ìgbàkejì rẹ̀ fún ipò ààrẹ ti AFDB nítorí àwọn àṣeyọrí rẹ̀ tí ó ní ní sáà àkọ́kọ́ ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ kúrò lórí kónílé ó gbélé lórí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin kónílé ó gbélé lórí gbogbo ilé ìjọsìn ní orílẹ̀-èdè yìí èyí tí ó wáyé látàrí covid-19 akọ̀wé gbogbogbò fún ti ìjọba àpapọ̀ tí ó sì tún jẹ́ alága kògbérègbè fún covid-19 Boss Mustapha ni ó sọ èyí di mímọ̀ níbi ìfitónilétí lórí ọ̀rọ̀ covid-19 ní ọjọ́ Monday ó ní lẹ́yìn tí àjọ PTF ti ṣe ìwádìí tí àwọn sì ti gbé èsì àbájáde ọ̀hún yẹ̀wò ààrẹ ti fi ọwọ́ sí ṣíṣí gbogbo ilé ìjọsìn pẹ̀lú títẹ̀lé àwọn ìlànà tí wọ́n fi lélẹ̀ nígbà tí gómìnà ti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti sọ wípé kí gbogbo mọ́ṣáláṣí ṣí ní ọjọ́ kọkàndínlógún on the nineteen oṣù tí a wà nínú rẹ̀ yìí kí ṣọ́ọ̀ṣì sì ṣí ní ọjọ́ kọkànlélógún oṣù yìí bákan náà ìyẹn on the twenty one igbákejì gómìnà Bauchi ti lùgbàdé covid nineteen. bàbá tẹ́lá tí ó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Bauchi ni a gbọ́ wípé ó ti lùgbàdé COVID-19 báyìí o Mukta Gidado ọ̀kan nínú àwọn elétò ìròyìn gómìnà náà ni ó sọ èyí di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ó ní tí ó tún jẹ́ alága àwọn kògbérègbè lórí ọ̀rọ̀ covid-19 ní ìpínlẹ̀ Bauchi ni ó ti wà ní ilé ìlera ìyàsọ́tọ̀ isolation center níbi tí ó ti ń gba ìtọ́jú tí ó péye lọ́wọ́ ní báyìí o gbogbo àwọn tí igbákejì gómìnà ọ̀hún ti bá ní àjọṣe ni àwọn àjọ tí ó ń rí sí àkóso àrùn ní orílẹ̀-èdè yìí NCDC ti gba ẹ̀jẹ̀ wọn fún àyẹ̀wò tí wọ́n sì ti ní kí wọ́n wà ní ìyàsọ́tọ̀ títí tí àbájáde èsì wọn yóò fi dé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn oṣù kan tí gómìnà ìpínlẹ̀ náà Bala Muhammad kó àrùn COVID-19 tí ó sì ti gbádùn lẹ́yìn tí ó lo ọ̀sẹ̀ mẹ́ta láti gba ìtọ́jú. Sowé Agbẹjẹmọ́wọ́ jáwọ́ nínú ìdìbò abẹ́lé gómìnà ẹgbẹ́ APC gómìnà Ọbaṣẹ́kì ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ẹ̀dó ìyẹn ọ̀gbẹ́ni Godwin Ọbaṣẹ́kì ní ọjọ́ ọjọ́rú Wednesday ti kìlọ̀ gidigidi fún alága gbogbogbò ti ẹgbẹ́ All Progressive Congress APC Adams Oshiomhole láti so ewé agbẹjẹmọ́wọ́ kí ó má dá sí ìdìbò abẹ́lé ti gómìnà ìyẹn primaries tí ẹgbẹ́ náà fẹ́ ṣe ní ọjọ́ kejìlélógún oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí ó sì tún ṣàlàyé ìdí tí ó fi lọ kí olórí gbogbogbò ẹgbẹ́ náà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti lọ fún ipò gómìnà ní ẹ̀ẹ̀kejì ní ilé àjọ ńlá wọn ní ìlú Àbújá ìyẹn secretariat ó ní òun ò fi ìgbà kankan gbìyànjú àti darapọ̀ tàbí jáde lábẹ́ àsíá ẹgbẹ́ alátakò People's Democratic Party PDP nínú àlàyé rẹ̀ sí ó ní òun lọ kí aṣíwájú Tinubu àwọn sì sọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ náà kò fi ní bàjẹ́. gómìnà Ondo àtijọ́ ti kú Bámidélé Olúmilúà tí ó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo àtijọ́ ìyẹn nígbà tí Ondo àti Èkìtì ṣì wà pọ̀ ni ó ti dágbére fáyé báyìí o ẹni tí a gbọ́ wípé ó kú ní òwúrọ̀ ọjọ́ Thursday ní inú ilé rẹ̀ ní Ìkẹ́rẹ́ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì lẹ́yìn àìsàn ráńpẹ́ a bí ní ọdún 1940 ó jẹ gómìnà ìpínlẹ̀ Ondo àtijọ́ láàrin ọdún 1992 sí 1993 ní abẹ́ àṣẹ ẹgbẹ́ Social Democratic Party SDP kọmíṣánná fún ètò ìbánisọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Múyìwá tí ó sì tún jẹ́ ọmọ bíbí olóògbé náà ni ó sọ èyí di mímọ̀ ikú pabiri abiriku ikú pabiri abirírọ̀run ikú náà ti wọlé báyìí ó ti pa gbajúgbajà olórin régè má jẹ́ tí gbogbo wa mọ̀ sí Majed Fashek ní ọmọ ọdún mẹ́tàdínlọ́gọ́ta fifty seven máníjà rẹ̀ Omeka Uzoma ni ó fi ìdínkù rẹ̀ múlẹ̀ nínú ẹ̀rọ ayélujára ti Instagram ó wí pé lóòótọ́ ni gbajúgbajà àkọ́kọ́ nínú olórí ti lọ jẹ́ ìpè ẹlẹ́dàá rẹ̀ kí a má gbàgbé àwọn àṣeyọrí rẹ̀ lẹ́yìn ikú rẹ̀. nínú àwọn àwòmánìgbàgbé rẹ̀ ni prisoner of conscience ní ọdún eight èyí tí orin send down the rain wà nínú rẹ̀. ìbẹ̀rù dé alága ìpínlẹ̀ ìbílẹ̀ àti akọ̀wé fún alága ìbílẹ̀ kú láàrin ọjọ́ mẹ́wàá síra wọn. àwọn òṣìṣẹ́ ìbílẹ̀ ti àgbàdo òkè odò local government council area lcda ní ìbẹ̀rùbojo ti mú báyìí lẹ́yìn ikú alága augustine adéoyè àrògùndádé ikú rẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ mẹ́wàá gẹ́rẹ́gẹ́ tí akọ̀wé fún alága ìbílẹ̀ náà alhaja ayilara dágbére fáyé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà tí a fi orúkọ bò láṣìírí pè fún àyẹ̀wò fínífíní lórí okùnfà ikú wọn ó ní gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé covid-19 jẹ́ àrùn burúkú tí ó ń jà ní àgbáyé lọ́wọ́ báyìí èyí yóò mú iyèméjì kúrò ní ọkàn àwọn tí wọ́n ń wò wípé bóyá covid nineteen yóò ṣe okùnfà ikú wọn tàbí covid nineteen kọ́. àwọn àjọ kò gbèrègbè kó ewúrẹ́ tí wọ́n jí gbé nínú ọkọ̀ àwọn òṣìṣẹ́ àjọ kò gbèrègbè ti ìpínlẹ̀ èkó ní ọjọ́ ọjọ́rú wednesday ni wọ́n rí àwọn ewúrẹ́ mẹ́rin tí wọ́n jí gbé nínú ọkọ̀ àwàpàtì kan gẹ́gẹ́ bí olórí àjọ kò gbèrègbè ọ̀hún dsp anthony abutu ṣe ṣàlàyé ó ní ìgbà tí ọkọ̀ àwọn lọ kiri fún ààbò tó péye ní àgbègbè ìkòròdú ní àwọn rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ toyota camry ṣùgbọ́n nígbà tí awakọ̀ ọ̀hún tí ó ń gba ojú ọ̀nà ti brt èyí tí ó lòdì sí òfin ìrìnnà ṣé ìfura lògùn àgbà kíá ni ó sá pẹ̀lú àwọn tí ó wà nínú ọkọ̀ náà tí àwọn náà sì lọ sí ìdí mọ́tò ọ̀hún níbi tí àwọn ti rí ewúrẹ́ mẹ́rin tí wọ́n dè ní ẹnu pẹ̀lú àwọn oríṣiríṣi oúnjẹ mìíràn àjọ náà wá ń rọ gbogbo àwọn olùgbé àgbègbè ìkòròdú tí wọ́n bá rí ẹnikẹ́ni tí ó ń wá ewúrẹ́ rẹ̀ kí wọ́n wá sí bọ́ládé ọ̀ṣọ́dì láti wá gbà wọ́n. èèmọ̀ wọ̀lú àwọn ọ̀bàyéjẹ́ fi ipá bá ọmọ ọdún méjìlélógún lò pọ̀ tí wọ́n sì tún pa á. kí gbogbo ṣebíṣebí gbogbo ṣèkàṣèkà máa rántí wípé òjò ẹ̀san kò ní gbé sókè ó di dandan báyìí kó rọ̀. Vera Uwaila Ọmọzuwa tí ó jẹ́ ọmọ ọdún méjìlélógún ní àwọn ọ̀bàyéjẹ́ kan ti fi ipá bá lò tí wọ́n sì pa á sí ilé ìjọsìn Redeem Christian Church of God ní ìlú Benin ní ìpínlẹ̀ edo. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá létí uwá ni wọ́n fi irin panápaná fire extinguisher lò pa lẹ́yìn tí wọ́n ti fi ipá bá a lò tán ní báyìí o ìjọba àpapọ̀ ti ṣe ìlérí pé dandan ni kí ọwọ́ ṣẹ̀kún àwọn ọlọ́pàá bá àwọn ọ̀bàyéjẹ́ náà. Odion Ighalo bu ọwọ́ lùwé pẹ̀lú ẹgbẹ́ Manchester United igalo fi ayọ̀ ọkàn rẹ̀ hàn nígbà tí ó bu ọwọ́ lu ìwé láti tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United nínú ọ̀rọ̀ rẹ̀ ó wí pé inú òun dùn lọ́pọ̀lọpọ̀ láti tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ó sì ṣèlérí láti ṣe dáradára ju ti àtẹ̀yìnwá lọ òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n fọ̀nà fún ni ò jẹ́ títí dọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé Olúwaṣèyí Jọládé oníròyìn.